إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته لن تبفون الواوى الترى لكم كي يفون جشن محمد عليه الصلاة والسلام àwọn aráalé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ tí gbogbo múmi ní òdodo títí di ọjọ́ kẹyìn abẹ́ olúwa musa ṣe àwọn náà ní múmi ní òdodo tí ra wa ma'arijul qabul bisharhi sulamil usul للحافظ حافظ ابن أحمد الحكمي عليه رحمة الله òun náà ní. a tún gbéyẹ̀wò láàárọ̀ yìí. Hafizu Alḥakami rahmatulahi alayhi ṣe ń dalérí àkídà àdìsọ́kàn òdodo tẹ́yìn ó ní tí ó fi pàdé ọlọ́run ọba nírọ̀rùn àti ní ayọ̀ pẹ̀lú fọkànbalẹ̀ tó bá gbọ́ tó gbà tó sì lò àwọn àkòrí oríṣiríṣi tó gbọdọ̀ jẹ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ mùsùlùmí èyí tí ó máa pé eléyìí bó ṣe rí ni èyí tí ó dì sọ́kàn gẹ́gẹ́ bí amalul qalb tí ó sì máa fi ṣiṣẹ́ nínú ẹ̀mí ẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú orí ahọ́n tí ó wù jáde àti èyí tó ní ṣe pẹ̀lú oríkèéríkèé ara. Àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni gbogbo tí ń jẹ́ akídà mùsùlùmí tí ó máa ń rọ̀ kiri ká. Agbami tí ọ̀rọ̀ ń jẹyọ lórí ẹ̀ láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn òun náà ni. ìtumọ̀ àyà tí ó wà nínú suratu al-A'raf àyà wa idh akhadha rabbuka min bani adama min zuhurihim ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى قالوا بلى الآية آية ẹ wo bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tí a ti ń dára dó lórí ẹ̀ kò sí ní tó fà á ìtayà yìí kó sínú ni ètò kó sínú ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ọ̀rọ̀ tó jẹyọ látara àyà yìí ẹlẹ́ẹ̀kẹta nítorí ní ṣe pẹ̀lú orí paáyà yìí níbi ìgbésí ayé ọmọ ènìyàn níwájú ọlọ́run ọba lálùkìyàmọ̀ àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni àdéhùn tí olúwa ní wa idh akhadha rabbuka min bani adama min zuhurihim àdéhùn wo gan ni ìgbà wo ló ṣẹlẹ̀ níbo ló sì ti ṣẹlẹ̀ gbogbo eléyìí òun ni àwọn olùmọ̀ nínú àwọn ẹni àná tí a mọ̀ sí olùmọ̀ tafsir ni wọ́n fi ìmọ̀ àti ìtọ́sọ́nà tí olúwa ọba Allah àti mọ́lẹ̀ tó fi hàn wọ́n lórí ìtumọ̀ àyà ìgbà ó gán adéhùn yẹn ṣẹlẹ̀ tó ló gbé àdéhùn báyìí pé ẹ̀yọ́ mi ènìyàn ẹ̀yọ́ mà nẹ́bí ádámà kí lẹ́ẹ̀ máa gbé ṣe oríṣiríṣi ọ̀rọ̀ ọ̀jẹ̀yọ̀ lábẹ́ eléyìí. ẹlẹ́ẹ̀kejì ìjẹ́rìí ọmọ ènìyàn gan fún rẹ̀ pé bẹ́ẹ̀ ni àní ṣèǹkà ní ìláyé ẹ̀rí yìnbọn ó lọ wá bó sì lọ́mọ ànábì ádámà wí gbogbo eléyìí náà lọ lórí ẹ̀ òun ló bí gbogbo àwọn ẹ̀rí tí àwọn olùmọ̀ sọ wípé ìjẹ́rìí tọ́mọ ènìyàn jẹ́rìí kò tó di pọ̀ wáyé ti pẹ́ ti pẹ́ wọ́n aṣáádáhùn màlà àǹfùsìhìn alastu bi rabbikum ọlọ́run ọba ó fi ọmọ ènìyàn jẹ́rìí lórí ara wọn pé sèmi kọ́ lẹ́ẹ̀mà sìn sèmi kọ́ lọ́lọ́run yín jẹ́ lọ́lọ́run ọba míì qalu bala shahidina. ọlọ́run ọba tó ní àǹtẹ̀kọ́lù yawm ya qiyamati inna kunna an hadha ghafilin kó tó di pé màá padà wí nǹkan níjọ́ al-qiyama pé àrùn tí mọ́ o lọ́wọ́ lágbàdé hùn ayà lọ yìí o ẹ̀ràn tí ọ̀rọ̀ yìí ìjẹ́rìí yìí ọmọnìyàn jẹ́rìí ẹ̀ǹsì rẹ̀ ti tòbi ọ̀rọ̀ tó pọ̀ lábẹ́ àyà yìí agbani ẹlẹ́ẹ̀kẹta gan wà ní wípé bó gan ni ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ níbo ló sì ti ṣẹlẹ̀ òun náà ni àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá pé à ádámà ọlọ́wọ́n ọba ọ̀fọ̀ ọwọ́ lẹ́yìn ó kó àwọn ẹ̀mí kan jáde ó tún kó àwọn ẹ̀mí mi jáde ó láwọn ó sì dá wọn padà sẹ́yìn ádámà àti pé àyà yìí olúwa gan ó ní níbà ní ádámà látara adama ọmọdọ́mọ ádámà ní kí ṣe pé látara ádámà dandan kí ni túmọ̀ àyà yìí àti àwọn mahamilu rẹ̀ bó làwọn olùmọ̀gbé e ka gbogbo àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló fa ǹjẹ́ ọ̀rọ̀ fi pọ̀ lórí àyà yìí ó jẹ́ kí olùmọ̀ wa wọn nara tán níwọ̀nba láti kó ọ̀rọ̀ àwọn mufasirin wá ẹ̀wù táwọn mufasirin ní wí ẹ̀wù táwọn eléyìí wí tán gẹ́gẹ́ bí tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda Allah bóyá láàrin òní sọ́la a parí ọ̀rọ̀ yìí àkórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àyà tí wa tí wọ́n wọ́n ti kó ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ tó bá rí tí wọ́n kó wá àti gbogbo ọ̀rọ̀ àwọn sòdí alikẹ́lbí wa jamaat mujahidu ni abdullahi ibn abbas turjuman al-Qur'an àtàwọn oríṣiríṣi àwọn salaf alhassan al-basri gbogbo wọn sọ lórí àyà yìí kan wá kó ọ̀rọ̀ àwọn almuhaqqiqin min almufassirin gẹ́gẹ́ bí alimami al-Qurtubi al-Baghawi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ tí olùmọ̀ wa tí wọ́n fi parí àkórí ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí Ibn táwọn náà tún sọ nínú tafsiru wọn lórí àyà yìí. wa mulakhasu sọ́márì ọ̀rọ̀ yìí. وني وقال ابن كثير رحمه الله وذهب طائفة من السلف والخلف إلى أن المراد بهذا الاجتهاد إنما هو فطرهم على التوحيد كما في حديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة ف وني إنت من ẹni rẹ̀ tán ti lọ lánàá àwọn ní ẹ̀rí tí olúwa tó jẹ́rìí tó fi ọmọ anábì ádámà jẹ́rìí ara wọn ìbẹ́nu àwọn sálàf àtàwọn tó tún tẹ̀lé wọn táwọn ní ẹ̀rí yẹn gangan òun náà ní ìpìlẹ̀ tí olúwa tó dá ọmọ anábì ádámà lé lórí kó tó di kó délé ayé ni o kì í ṣe pé bóyá ó kó ẹ̀mí wọn jáde lẹ́yìn ádámà ó wá bí wọ́n gbogbo ọ̀rọ̀ tó ti lọ yìí wọ́n ní rárá ìpìlẹ̀ yẹn gángan tí wọ́n bá délé ayé ọlọ́run gángan ni ẹ̀rí tí olúwa fi wọ́n jẹ́rìí lórí ara wọn pé tálẹ́ màá sìn torí pé ọba ó ti mọ wọn lórí ìpìlẹ̀ dáadáa bọ́mọ ènìyàn ti ń bọ̀ wáyé ń bọ̀ pẹ̀lú alifutọ̀rọ̀ òun náà ní ìdá ọlọ́run ọba mọ̀ lódodo wọ́n mú àdìsí àbí òrera ọ̀rọ̀ ti lọ lórí àdìsí náà tànàbí ni gbogbo ọmọ bíbí láyé nítorí ọmọ ń bá bọ̀ wáyé òun náà ní ìpìlẹ̀ ìpìlẹ̀ dáadáa òdèrè ayé tán làwọn òbí rẹ̀ sọ di ẹ̀wú di òdèrè ayé tán àwọn tán tọ̀ àwọn tán rè wọ́n lè sọ di nàtàrà òdèrè ayé tán àwọn tó gbọ́dọ̀ wọn àwùjọ tó gbé òun lójó di olóòṣà lójó di ẹlẹ́bọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n tún má di tìmí wa ọ̀fíìsì àṣeyẹ Muslim ẹni Iyad ibn Himar radiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alayhi wa sallam. يقول الله تعالى إني خلقت عبادي حنفاء فجاءتهم الشياطين فاجتالتهم عن دينهم وحرمت عليهم ما أحللت لهم حديثنا حديث تي ولا لا في wọn lọ́lọ́run ọba ní àdìsù kúdùsí ọlọ́run ọba ní àwọn ẹrú mi bí mo ṣe dá wọn mo dá wọn lórí ìpìlẹ̀ dáadáa wọn dá ọlọ́run ọba mà ló kan ṣoṣo ẹ̀dá tọlọ dá gbogbo ẹrú rẹ̀ ṣètánì ló wá òun ló wá overthrow òun ló já wọn gbà kó lórí ẹ̀sìn òdodo tí olúwa dá ọmọ ànábì ádámọ̀ lé lórí òun ló wá sọ ntọ́lọ́wọ́n bá sọ dèwọ̀ ọ̀sọ́ dẹ̀tọ́ fún wọn wọ́n sì dẹni ẹ̀kọ́ sádẹni ìbínú ọlọ́run kì í ṣe pé ìpìlẹ̀ tó máa pe ẹ̀sìn kan ní àdáyébá àbáwáyé òun náà ni atawhid وهو الإسلام هنا الإسلام هنا التوحيد èṣù àtàwọn ọmọ ìyá rẹ̀ àwọn ni wọ́n já ọmọ ènìyàn gbà tí wọ́n ò bá tó rẹ̀ láti kó sẹ́rí kò níbi ìpìlẹ̀ yìí. ọtún má di sí mi wá àdéfù al-aswad ibn sari' min bani sa'd qala وني غزوت مع رسول الله صلى الله عليه وسلم أربع غزوات قال فتناول القوم الذرية بعدما قتلوا المقاتلة فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فاشتد عليه ثم قال ما بال أقوام يتناولون الذرية فقال رجل يا رسول الله أليسوا أبناء المشركين فقال إن خياركم أبناء المشركين ألا إنها ليست نسمة أو نسمة تولد إلا ولدت على الفطرة فما تزال عليها حتى يبين عنها لسانها فأبواها يهودانها وينصرانها حديثي أني أقنع وصعبي ó láwọn ja ogun kan pẹ̀lú ànábì ọ̀gájọ́tùmá ó ní ogun mẹ́rin lòún patrick òun láǹfààní ìyẹn aṣọ́àdù ibn Sarir ó lọ́kànnú àwọn ogun wọ̀nyí bàtà àwọn ajagun tán ó ṣe ju pé ìjà yìí lé láàrin àwọn mùsùlùmí àti kèfèrí nígbẹ̀yìn ọlọ́run àwọn mùsùlùmí ṣe lórí àwọn kèfèrí àwọn èèyàn bá ń kó àwọn ọmọ àwọn ọmọ ẹlẹ́bọ tí wọ́n kó wá sógun àfi kó jẹ́ pé àwọn ọmọ wọn tí wọ́n jọ tí wọ́n tí wọ́n bá nùlú má bẹ̀rẹ̀ sí kó wọn pé ẹ kó wọn ẹ kó àwọn ọmọ wọn náà ẹ yá ẹ̀dá wọn wọn ànábì bá ní má bá lu àpò amúyẹ kanáwá lónà bòrìyà kí ló dé tó ṣàwọn èèyàn omi yìí tó ṣe pé kí àwọn ọmọ kéèké ṣe fún yín ẹ fà wọn mọ́lẹ̀ ẹ fà wọn mọ́lẹ̀ ẹ má dọ́nà àwọn ọmọ wọn àwọn àgbà wọn tí wọ́n ti tí wọ́n wà lórí ẹ̀bọ àwọn ní ìgbógun tì faqala rajul ọkùnrin kan bá sọ̀rọ̀ nínú àwọn sàábé ó ní ya Rasulullah alaysu abnaa al-mushrikin sáwọn ọmọ yìí sọmọ ẹlẹ́bọ ni ọmọ ẹlẹ́bọ ẹlẹ́bọ lòun náà faqal ọ̀nà nàbí bá fèsì pé inna khiyarakum àwọn ẹni rè nínú yín lónìí àwọn ẹ̀ṣà tẹ́yìn náà di ẹni ẹ̀ṣà lónìí abnahul mushrikin ọmọ ẹlẹ́bọ lẹ́yìn náà ẹ̀yin gan fẹ́ di ẹni ẹ̀ṣà ẹni rè lónìí ẹ̀rántí ọmọ ẹlẹ́bọ lẹ́yìn náà ẹ̀fọn ọmọ yìí owó ìṣì ṣe ọlọ́run ọba fún wọn wọ́n sì ń wípé àwọn ọmọ ẹlẹ́bọ ní àwọn èèyàn ibi nínú yín tẹ̀yìn náà dẹni rè lónìí ẹbọ mọ́lẹ̀ bọ́lẹ̀ yìí náà wọ́n tó jẹ́ pọ́gọ́rọ̀ àwọn sọ̀hábà àwọn náà gba ìsìláàmù ni. ànábì wa ni ẹ lọ́ mọ̀ o kò sí ẹ̀mí kan tí wọ́n bì sáyé àyàfi kọjá pé wọ́n bì lórí ìpìlẹ̀ àwọn òbí rẹ̀ àwọn ni wọ́n kàn sọ di dàbí mo ṣe dà. Da ó lè jẹ́ yahudi ó lè jẹ́ nasara wọ́n ní alhassan al-basri ọba fi àyà yìí kàńkà yìí ọba fi bọ̀ tírẹ́kì ìṣẹ̀lẹ̀ yìí ìpè wà ìdè akhadha rabbuka min bani adama min zuhurihim dhurriyyatahum ìpè à ẹ mọ̀ pé àdéhùn tó lù gbé pẹ̀lú gbogbo ọmọ ànábì ádámà òun náà ní lórí ìpìlẹ̀ yìí òun gbà wípé àyà yìí ó ṣe déédéé ìpìlẹ̀ tí ọmọ ń bá bọ̀ wá sáyé gẹ́gẹ́ bí inú kẹfì lè ṣe sọ pé àwọn sálàfù míì wọ́n gbà bẹ́ẹ̀ pé kì í ṣe pé ìbéèrè kan àpọ́lọ́wọ́n bá yọ ọ́ jáde lẹ́yìn ádámù wọ́n mọ̀ sí ń wáyé yẹn náà ní ìjẹ́rìí yẹn olùwà tó jẹ́ kí wọ́n mọ̀ wípé tẹ̀ bá délé ayé kílẹ̀ máa ṣe láàrin yìí pẹ̀lú ọ̀dọ̀ Allah subhana bóyá àmọ̀ tẹ̀síwájú lórí abala tá a dé àkíyèsí kékeré ó ti wáyé lórí ẹ̀ òun náà ni ọmọ àwọn ẹlẹ́bọ ọmọ kéékèèké tí ó dàgbà nínú Islam kí ni ìdájọ́ wọn ìdájọ́ èyí tó àkàmù àdúnyá ìdájọ́ ilé ayé ọ̀tọ̀ ìdájọ́ àlùkìyàmà ọ̀tọ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké pàápàá jùlọ tí ọba ti dàgbà tó bá fi jẹ́ pé ọlọ́run ìdájọ́ ilé ayé irú ọmọ bẹ́ẹ̀ àní ní sítẹ́ mùsùlùmí àní sọ pé ah, ẹgbẹ́ ọmọ kéékèèké ni ṣebí fi tọrọ ní bá bọ̀ rárá o àdàpọ̀ mọ́ àwọn bàbá wọn ni ìdájọ́ ilé ayé wọn láàyè sọ́la àlẹ́ yìí èèyàn ní kírun sọ́mọ kẹfẹ́rí la ọmọ ẹlẹ́bọ ibi tí wọ́n sìn sí ilẹ̀ ẹbọ náà ni ilẹ̀ ayé àwọn ẹlẹ́bọ náà ni àní dàpọ̀ mọ́ ìtẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni àní dá sí wọn gbogbo ìdájọ́ tó ní ṣe pẹ̀lú bàbá rẹ̀ láyé òun náà ni á ṣèdájọ́ ẹ̀ lórí àwọn ọmọ tó bá ṣe kó jẹ́ pé ọ̀lọ́ ṣùgbọ́n lálùkì yá mà bó lọ̀rọ̀ wọn ò rí pẹ̀lú yọ̀ǹda náà tẹ̀síwájú ọmọ wa lórí eléyìí àti ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ àwọn tó ní kò sí tó kù wọ́n dà wọ́n pọ̀ mọ́ bàbá wọn náà ni síbí bẹ́ẹ̀ lọ ọmọ mùmí ní rí ọmọ mùmí ní tọ́ba yìí síwájú tó tètè jẹ́ pé ọlọ́run yulhaqun bí abáyé àwọn bàbá wọn ni wọ́n dà wọ́n pọ̀ níwájú ọlọ́run mo jèrè pẹ̀lú àwọn bàbá wọn sájẹ́ ní eré mi ṣùgbọ́n mo ṣe fèrí náà àwọn kan sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n tẹ̀lé àwọn bàbá wọn náà ni òtàwọn ọ̀rọ̀ kan wá lápẹ̀lú ń ṣe ọlọ́run tànàbí ní ọlọ́run ọba lọ́mọ tí wọ́n ṣe ń ṣe ọmọ wọn ló fà táwọn kan ní yomtahanu ọlọ́run ṣàdánwò fún wọn jọ kìyàmà yóò dán wọn wò ọba tó ti mọ níbo ni wọn bá dàgbà náà tẹ́lẹ̀ ọmọ bò lọ́rọ̀ ń wòye alimama káà wọ́n máa yẹ kún wọ́n máa ta yẹ kún wọ́n máa lam kún lọ́wọ́ká náà kẹ́yìfà yẹ kún bí wọn ṣe dàgbà yìí wọn bá dàgbà iṣẹ́ wo ni wọ́n ṣe bó ni wọ́n rìn bó ni wọ́n jábọ̀ sí kí ló sì padà jábọ̀ wọn olúwa mọ̀ irú wọn yumtahanun èyí tó lékè ní pẹ̀lú yọ̀ǹda Allah ọ̀rọ̀ ọmọ tẹ̀síwájú lórí ẹ̀ lórí àyà yìí náà ni o lábẹ́ àyà yìí nípa abna'u al àti bóòní ìdájọ́ wọn ẹlẹ́kẹta nínú àwọn àkíyèsí a wà sọ níwọ̀nba alimisa àdéhùn tọ́lọ́wọ́n bá lòun gbé pẹ̀lú ọmọ ènìyàn yìí àkóyawọ́ ọ̀rọ̀ àwọn sálàf lórí ẹ̀ pẹ̀lú ọ̀dà Allah subhanahu àwọn tó ní báyìí ni àwọn tó ní báyìí ni àwọn tó ní báyìí ni ọ̀rọ̀ wọn ti ń lọ bí mẹ́ta báyìí o àwọn kan ní àdéhùn yìí òun náà ní ìbọ́nà ọba ṣe dá ọmọ ànábì àdàmà gbogbo wọn pátá látòkè délẹ̀ tó sì fún wọn ó fún wọn lágbára àti sọ̀rọ̀ wọ́n rí wíní wíní wíní wíní wíní báyìí gbogbo ọmọ ànábì àdàmà ó sì bí wọn wọ́n sì fèsì ọ̀rọ̀ kan lélẹ́yìí wọ́n lóun gẹ̀gẹ́ làdéhùn yẹn tọ́ lóun ọba rí fàṣì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìpìlẹ̀ tọ́mìnìyàn bá wáyé wọ́n lóun náà làdéhùn yẹn o àtàwọn tí wọ́n sọ ẹlẹ́ẹ̀kẹta pé àdéhùn yẹn ní òjíṣẹ́ àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́n ọba gbé dìde tọ́lọ́wọ́n ọba tó sọ nínú àyà mi wípé alla yakuna linnasi ala Allahi hujjatun ó ní rusulan mubashirina wa mundhirin alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da ar-rusul hujjatun ba'da ar-rusul wọn bá sí àwíjàre má fún ọmọ ènìyàn nígbà tó lọ́ọ́ ti gbá wọn òjíṣẹ́ dìde eléyìí ni àkóyawọ́ mọ̀láhásù ọ̀rọ̀ àwọn sálàf lórí ọ̀rọ̀ hadan mithaq ọdíyọ̀ndà allah subhana ọjà máa bẹ̀rẹ̀ àdàlúrọ̀ la a ṣe tẹ̀tí ọ̀rọ̀ yìí wallahu ta'ala ala wa اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم لك الحمد ولك الشكر على جميع نعمك علينا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأردنا وأرض عنا يا رب العالمين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا عداء ولا حاسدين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته